ètò lójúmọ́ ire ojúmọ́ ire lètò ń tẹ̀ síwájú ní sáà tó kẹ́yẹ́ ètò lẹ́nì náà láwa yìí tá a sì jọ ń pẹ̀ kẹ́lù ọ̀rọ̀ ètò ààbò nílágbára àtàṣe lẹ́dùnmarè ẹ̀ á láǹfààní láti gbé àwọn ẹ̀ṣọ́ aláàbò náà wá láti wá wí tẹnu wọn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àyín ìbọn pa aráàlú eléètò àdìtọrọ tó dìtọrọ fún ọkàlẹ̀ ṣùgbọ́n ní sáà tá a wà yìí hmm, ẹ jẹ́ wò ó kí ọ̀nà àbáyọ torí pé kò sí tó wà láyé yìí tí ò ní àwọn ọ̀nà àbáyọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn kámọ́ lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wò pé níbi tí ilé ayé dé dúró yìí pàápàá jùlọ wọn á pè ní twenty first century ìyẹn ni pé láwọn àsìkò tá a wà yìí ìmọ̀ ẹ̀rọ ohun gangan ń ni ó jẹ́ ohun tí ó jà jù báyìí hmm, fún àpẹẹrẹ ẹ̀ mo lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ pé lórí ọ̀rọ̀ ìwádìí tó fẹ́ ṣe nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àti àwọn tó ń ṣiṣẹ́ fún nínú ilé ó ṣe kò ní ẹ̀rọ tí máa tá a cctv ẹ̀ tí máa ká nǹkan lẹ̀ ṣùgbọ́n ó ṣàwò inú àwọn fóònù ẹ̀ ó gbé sí flight mode dáadáa ó kàn tẹ rìkọ́ọ̀dù lẹ̀ ó sì fi ibì kan nínú yàrá pálọ̀ tán ti ń gbàlejò yàrá ìgbàlejò wọn ó kàn ra fipamọ́ bì kan nínú àwọn eh, fóònù ó sì fipamọ́ pé kó sàmọ́ rìkọ́dù lẹ̀ ó sì wá bì kan ó fi power bank lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí bátìrì ò lè kú láíláí hmm, arákùnrin yìí ńgbà tó lọ tó dé gbogbo tó fẹ́ mọ̀ pátá nípa àwọn ọmọ yìí tó ń ṣe nulẹ̀ gbogbo ẹ̀ pátá òun náà ló mọ̀ àwọn kan wò pé níbi tá a bọ́rọ̀ mọ̀ ẹ̀rọ dé yìí ló àgbáyé hmm, pàápàá jùlọ wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mú nílùú Dubai láìpẹ́ tí wọ́n ní wọ́n jalè nípa ìmọ̀ ẹ̀rọ yìí náà ni wọ́n fi mú wọn torí pé láti inú ilé tí wọ́n ti kúrò débi tí wọ́n ti lọ ja olè yìí tán fi padà sí ibi tí wọ́n ń gbé ibi tí wọ́n ti lọ sápamọ́ sí òun náà ni àwọn ẹ̀rọ tá à ń pè ní closed circuit camera ìyẹn CCTV ẹ̀rọ yìí ni máa ń wo yóò ka gbogbo tẹ́ ń ṣe yóò ka gbogbo ẹ̀ sílẹ̀ tó bá wo ìpàdé àti ìdígunjalè tó ṣẹlẹ̀ ní Ilé-Ifẹ̀ láwọn ìgbà kan sẹ́yìn ó jẹ́ pé wọ́n da àwọn báǹkì kan láàmú tó kó àwọn owó tó pọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ni pé bí àwọn báńkì lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n bá ti ní àwọn ẹ̀rọ yìí ti ń ká ohun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè wọn sílẹ̀ wọ́n láwọn ò ní fún wọn ní ọlọ́pàá láti ṣiṣẹ́ mọ́ ó sì ti tó jẹ́ pé gbogbo ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà àti gbogbo àwọn ilé ìfowópamọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn irinṣẹ́ yìí ṣé ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà lè bẹ̀rẹ̀ sí ní máa lo àwọn ìmọ̀ ẹ̀rọ technology pàápàá jùlọ closed circuit camera yìí la máa lò láwọn ibi ìpínlẹ̀ èkó wò fún àpẹẹrẹ bó bá dúró sódì pàápàá jùlọ láwọn ibi tó jẹ́ gbòógì tó yẹ pé wọ́n gbé àwọn irinṣẹ́ yìí sí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní Ọ̀ṣọ́dì tí wọ́n gbé kinní kan sórí báyìí àwọn èèyàn tí ń lọ tí ń bọ̀ ní àtàwọn tí ń fa wàhálà o bá a bá ti rí mú àwòrán ẹni tí ń ṣèdààmú àti mú òní nira. ẹ ṣe bí tẹkinọ́lọ́jì tó mẹ́nu hmm. lè yìí òun náà ló ó ìdígunjalè tó lágbára tó ṣẹlẹ̀ ní Ọ̀fà hmm. gbogbo àwọn tí wọ́n padà mú hmm. ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì yìí náà ni tí wọ́n tí wọ́n tí wọ́n rí kámẹ́rà ní àwọn ibì kan ní Àbújá eh, ní àwọn ibì kan ní apá Àbújá ìjọba kan eh, kí la máa ń lò lábújá mínísítà FCT hmm. láwọn ibì kan wọ́n ti fi àwọn kíní yìí síbì kan nígbà kan hmm. rí látàyè El-Rufai hmm. ṣùgbọ́n nísìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́ àìlámójútó àìlámójútó kí ni ìyẹn àkọ́kọ́ ohun tá a lè ṣe ni pé a lè kó ṣe tí pọ̀ èlò ńlá nígbà tí àwọn ilé tí àwọn ilé àti ilé àwọn ilé aládàáni ilé aládàáni tá yọ ṣe síbẹ̀ àwọn ilé ìtajà ilé àwọn supermarket ńlá ńlá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn àti rí àwọn ìpínlẹ̀ bẹ́ẹ̀. bọ́ọ̀bà sílé ìtajà Dubai láti kan síbi kan ó nú òfin wọn ni ó gbọ́dọ̀ wá àti ní àwọn ilé ìtajà tó ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ tó jẹ́ pé gbogbo gbogbo ẹ̀ ṣe rí. bá a bá ṣe bí òfin ilé ìtajà àwọn ilé o ẹ ṣe ẹ ká gbọ́ wà láwọn àmì káàkiri. ìjọba lè ṣe kirikiri kirikiri káàkiri ìyẹn àkọ́kọ́ hmm. ọ̀nà tá a lè dà èmi tún fọwọ́ sí ohun tá a pè ní community policy yìí mm. state policy yìí mm. ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá kọ́lọ́pàá á ti centralize ọlọ́pàá jù mm. látòkè àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n ara àǹtí àwọn tún bí àwọn kan ṣe ń faramọ́ pé ká ní state police àwọn tó ń sọ pé ká má ní àwọn argument kan tó ń fi sílẹ̀ ni pé àwọn gómìnà wa wọ́n tún lè sọ di ohun tí wọ́n máa lò láti fi máa fi ṣe òṣèlú láti fi máa fi kọjú ìjà sí ẹ tó bá jẹ́ ti alátakò hmm. opposition hmm. ìdàwó la fẹ́ bọ́ nínú dáadáa. Hmm. ẹ̀kejì ni pé tá a bá sọ pé a ṣe state policy tíjọba bá lè mójútó gbogbo ẹ̀ náà àmójútó iná ni. ẹ̀kejì àwọn tá a tún ti wá gbà sẹ́nu iṣẹ́ ẹ jẹ́ kíjọba máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn eh, lóòrèkóòrè. ibi tí mò ń lọ nu ó pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ náà tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni ìdánilẹ́kọ̀ọ́ kíjọba orí dájú pé wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́. àwọn wo la ń gbà sẹ́nu iṣẹ́. wọ́n bá wo àwọn ológun àwọn ológun ọmọ gbọ́ ó ti lọ jájì ó ti lọ kúrò ó ti lọ tírénì kan ó ti lọ ìkejì kúrò nígbà míì wọ́n lọ lu ìbò láti lọ gba ìdánilẹ́kọ̀ọ́ wọ́n gbọ́dọ̀ sí fáwọn lọ́gàálọ́gàá nìkan àwọn tó jẹ́ àwọn ọ̀sọ́mọgbè náà nílò ìdánilẹ́kọ̀ọ́. oríṣiríṣi ilé ìdánilẹ́kọ̀ọ́ náà police college náà la ní oríṣiríṣi la ní. ṣùgbọ́n àwọn police college tí bá tuntun. wọ́n ra aṣọ funfun fún wa wọ́n kọ́ sáà tiẹ̀ kọ́. lọ́wọ́ ti ṣe ní fún ọdún oṣù mẹ́fà tó bá ti jọ́ọ̀gì kiri lọ́ọ̀rì oṣù mẹ́fà o ti kó wọn sí ẹnu iṣẹ́ ọlọ́pàá ni. àtúntì hmm. ní kan lọ́yẹ̀ tó ń pè ní yunifásitì bíi kòjọ yunifásitì bíi ọkìnrin kan ní hmm. Kano hmm. yunifásitì bíi àwọn ọlọ́pàá ó dàbí NDA fáwọn ti sójà lọ ni. àwọn ìdánilẹ́kọ̀ọ́ wo ni wọ́n ń gbà ẹ ká dá wọn lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká múnú wọn tínú wọn bá dùn. àwọn kan ti ẹ̀ pé bọ́n bá tiẹ̀ fẹ́ gbà ìgbanisíṣẹ́ wọn náà tún ṣe kókó kí ìjọba ó gba àwọn ọlọ́pàá sí lórílẹ̀‐èdè nàìjíríà nílò àwọn ọlọ́pàá sí iye ọlọ́pàá ta ni ò tó ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dẹ̀ tún ti pín mm. káàkiri tó ṣọ́bàgì tó lé kíní gbọmọ kíní lọ sí iléèwé mm. bá ìyàwó olóṣèlú gbé ọgbẹ́là kọ́ dá wọn padà sáàrin ìlú kọ́ máa dáàbò bàwárà lè mm, owó orí tà ń san ni a fi ń tọ́jú àwọn ọlọ́pàá yìí ẹ jẹ́ kó ṣiṣẹ́ fún wa. lọ́jọ́ ó fùnà fún wa ẹlẹ́ẹ̀kẹta mm, ó ní ọ̀rọ̀ ti gbígbà àwọn irú àwọn ogan ló yẹ kó máa gbà. ẹ jẹ́ ká gba àwọn tó kàwé mm. ká gba àwọn tó kàwé ká gba àwọn tí ó dángájá lọ́kùnrin ẹ máa yẹ ká wo ọ̀pọ̀lọpọ̀ ló máa ń gbàgbọ́ pé iṣẹ́ ọlọ́pàá àwọn tí ò bá níṣẹ́ tí òní tó fẹ́ ṣe mọ́ ló máa lọ síbẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́pàá àti ẹ̀mí là ń sọ mm. ẹ̀mí àti dúkìá wa mm. àwọn tí a kò lè lọ́wọ́ láti ṣààbò wá. wọ́n bá sì gbà wọ́n náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó máa ń fún wọn ní police college wọn kọjá kó jẹ́ èyí tó dángájá alákọ̀ọ́kọ́ sociology psychology. Oh, o psychology psychology ń gangan lọ́rọ̀ psychology ń gangan. sociology náà kọ́ pé àti báyàn gbé. àti báyàn gbé àti pé báwo ni wọ́n ṣe lè tèrè. ìrònú sí àti wọ́n máa fi wòye sí wọn fáwọn èèyàn. kò ṣe kọ́lọ́pàá. bá bàbá gbé o ṣe kókó. o ṣe kókó ọlọ́pàá ni àjáde. ẹnìkan tiẹ̀ ló kọ wọn gan mẹ́hẹ̀. ó pé kí ni fọ́ọ̀sì ń wá kí náà ń fọ́ọ̀sì. Nigerian police bó bá dé ẹyọ US police wari rí US army wàá rí kéde kan kí police force ibẹ̀ kí ni force nǹkan bẹ́ẹ̀. kò pẹ́ tó fi force yẹn náà kù. ẹ nǹkan yọ kú o tó bá yẹ force ó kàn gan mẹ́hẹ̀ tó bá jẹ́ pé Nigerian police mo ti ẹ̀gbọ́n mi kan force yẹ ọ̀yá ni pé what do you mean you don't have a right ọ̀ gbọ́dọ̀ oníṣẹ́ kò mọ̀ pé police force ni. force ni ó máa. <laughs> ó náà mo fi sọ tó bá jẹ́ force inú ẹ̀ ló jẹ́ kó force wọn kó yé force àwọn èèyàn pẹ̀lú force kiri láàrin wọn kó máa jẹ́ Nigeria oh, eh, police. ọ̀yẹ̀ká bá ti wọ̀ ọ̀rọ̀ stun gun tí ọ̀gá ọlọ́pàá sọ yìí náà eh, kí wọ́n rí dájú pé wọ́n lò ó kọ́ bẹ̀rẹ̀ sí ní lò ó wọ́n bá ti finá gbé yóò ṣubú eh, lẹ́yìn kò ní lágbára mọ́ ẹ̀ mú kíá. ìkejì ẹ̀yin ọlọ́pàá ìbẹ̀rẹ̀ ṣẹ́rí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé bó o bá ṣe bí aláwo bí bólúgbà bá ṣe pé báyìí mm. bẹ́ẹ̀ la ṣe bá pè mm. tá a bá ń rìnrìn àjò nígbà tí a bá ń rìn àwọn dráìvà ọ̀pọ̀lọpọ̀ dráìvà awakọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà mm. ní òtí ẹ̀ wulẹ̀ bìkítà láti ní driver license wọn ò ní pépà ọ̀pọ̀lọpọ̀ àwọn ní mọ́tò èrò ni o ló ti ẹ̀ pọ̀ tó ló ti mọ̀ pé tó máa ti lọ́lọ́pàá àti àṣìṣọ́lọ́pàá ni ó ti yọ tiẹ̀ lẹ̀ láìmọye ìgbà ni mo ti rin àwọn ìrìn àjò kan mo ti sọ ní àmì èlò kan rí ní ọ̀nà mile two sí Badagry Adéoyè ibi tọ́lọ́pàá ti dá àwọn ọkọ̀ èrò dúró ó tó bí ọ̀nà ogún wọ́n sì ti ń dá ọ dúró wọn béèrè kankan lọ́wọ́ wọn wọ́n fún ọ lówó wọ́n gba nọ́mbà bẹ́ẹ̀ ni ọlọ́pàá ìdílé pélé kò lè gbọ́ yìí ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ó lọ ń sọ yìí àwọn náà ń gbọ́ bẹ́ẹ̀ ni o àwọn náà ń gbọ́ wọ́n gbé gbèsè lórí ẹ̀ tó bá ti dáwọ́ débi kan ogún tó ń dábàá bá ti ń lọ tó bá ti débi hundred naira ni dáadáa láìmọye ìgbà ni mo ti rí tó bá ti gba hundred naira máa fún ní nọ́mbà tí kọ̀ọ̀lọ́tọ̀ bá ti fún ní hundred naira á mm. béèrè pé ọ̀gá wetin be my number á fún nọ́mbà tó o bá débẹ̀ mm. tó o bá sọ ọjọ́ tí mo mọ̀ pé àwọn ọlọ́pàá wa ọkọ̀ ló ń pọ̀ lórí wọn mm. bọ́ọ̀ kan mo ti sọ fún mo ní tó bá débẹ̀ má fún lówó kókò pé nọ́mbà kan ó ní à ọ̀gá wọn máa mọ nígbà tó débẹ̀ ó bá pe nọ́mbà kan ọlọ́pàá yẹn ní kó lọ park ta ló fún ní nọ́mbà yẹn àwọn ò fún anybody nọ́mbà yẹn lẹ́nu ẹ̀wà tó sanwó Hmm. ó ní gbogbo nọ́mbà tó bá ọmọ ọ̀nà tó fi fúnra wọn ní nọ́mbà tó bá tún kọjá mi tó bá dé ibòmí yẹn náà tún fún ẹ ní nọ́mbà tó bá tún wá jọ́ pé tó bá ti gba nọ́mbà ògbọ́dọ̀ gbàgbé tó bá ti débi tó bá ní ọ̀gá mo ti kọjá tẹ́lẹ̀ kí nọ́mbà tí mo fẹ́ tó bá ti sọ tó bá ti jẹ́ nọ́mbà kẹ́kọ̀ọ́ àwọn olórílẹ̀-èdè Nàìjíríà yìí náà àwọn tó yẹ kán wà kán máa tó àwọn èèyàn ni wọ́n lọ dúró lójú kókó irú dẹ́gbà yìí tẹ́gbà hundred naira bójú orí èèyàn bó jẹ́ nǹkan tó lù ògì sófin ló gbé wáá ti fún hundred naira ó ti lọ hmm, hmm. ṣé à ń dáàbò bo aráàlú náà ni. Hmm. ó dàá jẹ́ pé àti iléeṣẹ́ ọlọ́pàá àti ẹlẹ́ṣọ́ aláàbò lẹ́lẹ́kajẹ̀ka wọ́n nílò àmójútó ìjọba wọ́n nílò àtúnṣe láti ọwọ́ àwọn tó jẹ́ lọ́gàálọ́gàá láàrin wọn kí a sì gbìyànjú náà kí wọ́n ṣe àmójútó yìí torí pé báwọn àmójútó bá wà wọ́n mọ̀ pé àwọn kan wà nígbọ̀nù àti pé ó bá ṣe dáadáa wọ́n gbọ̀n ọ̀dànù ni yóò jẹ́ kí àwọn ọlọ́pàá yìí kí wọ́n lè máa ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ láti ìgbàdégbà gbogbo àwọn nǹkan báyìí náà la rò pé ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ gbogbo àwọn tá à ń ṣe yìí yàtọ̀ sí ọlọ́pàá àwọn civil defence náà kí wọ́n jẹ́ kó gba àwọn èèyàn sí sínú àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí ni yóò jẹ́ kí ètò ààbò ó péye lórílẹ̀‐èdè nàìjíríà táwa sì ń sọ nípa àwọn bọ́dẹ̀ àwa náà kí wọ́n ah. gbìyànjú kánjọ ẹ bá mójútó kán bá mójútó àwọn borders wa ìjáde èèyàn àti ohun tó ń wọlé airport lórílẹ̀‐èdè nàìjíríà ohun tó ń wọlé ohun tó ń jáde apart from àwọn èèyàn kó tún yàtọ̀ sáwọn èèyàn hmm. ohun táwọn èèyàn gan tún kó wọlé tí wọ́n gbé jáde ẹ jẹ́ ká mójútó. tí wọ́n ti kó wọ́n ti gbé wọlé wọ́n clear rẹ̀ ní ìpínlẹ̀ èkó yìí náà ni ojú ọ̀nà náà ti wá mú wọn tán lóòdù odidi kọ̀ńténà pẹ̀lú ìbọn. pẹ̀lú ìbọn ìbọn náà gbà wọlé hmm kò ṣàṣepò dọ̀fẹ́ hmm. ṣe báwọn kan ni custom officer tí clear rẹ̀ tó clear ẹ̀ hmm. ṣe báwọn kan ni immigration officer tó wà láwọn bọ́dà wa kí ló pọ̀ ni ọbẹ̀ oge ọ̀yáwálé ọ̀làlẹ́kan ọpẹ́ náà ni ká mọ̀ dúró lọ́wọ́ ọlọ́run ọba orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ kò ní dàrú o ẹ jẹ́ káwa náà gbìyànjú ààbò ara ẹni gangan làbò ló rántí máa sì wo gbogbo agbègbè rẹ̀ tó bá rí tó yàtọ̀ sí tànà ẹni tó rí fowó àdúgbò rẹ̀ òrojú rẹ̀ rí ó lè fi tó ẹ̀ṣọ́ aláàbò létí ẹ̀yẹ ẹ̀ṣọ́ aláàbò náà ẹ àṣìṣe wa bó ti tọ́ àti bó ti yẹ bẹ́ẹ̀lì sfil ẹ̀kọ́ wájú ta ìfẹ́ ah. gbowó bẹ́ẹ̀lì báwọn èèyàn bá dénú ilé ẹ mọ́kàn dédé mọ́ àdáàsì àwọn èèyàn kẹ́ mọ́ dà wọ́n láàmú káàkiri láàrin ìgboro ẹ wo ń ta bá fò ní ṣe ọ̀la ó béèrè o àwa náà bímọ Eh, bíbélì sì ní àwọn bẹ̀rẹ̀ sẹ́ bàbá wò lára ọmọ àti àrọ̀mọ̀dọ́mọ títí dé ìran kelo ìṣèkejì kan èyí tó eh, pọ̀ àbí yàmọ̀ dágbére káwọn lọ lórí ètò lẹ́nìí. ẹ eh, bá a ṣe ń dágbére àní dágbére ilékú lọ́wọ́ àní dágbére láwọn lọ́wọ́ àwa ń lọ àtúnpadà lágbára lọ́wọ́ náà ọlálẹ́kan ọmọ yáwálé lórúkọ ti tèmi nígbà míì ìtajọ pàdé kátúfìlẹ pàdé ó dàbọ̀ ó dà bí ń dágbére lórí ètò lẹ́ni ẹ má gbàgbé pé ìpolówó ọjà yín wa lọ́lọ́kan òjọ̀kan wá sórí ètò yín ètò wa Ojúmọ́ Ire ẹ wò wàràwàrà báyìí ni kọ́lé ọ̀rọ̀gbà aṣoje wàràwàrà náà lẹ́ẹ̀mọ́ ta ẹ lè pe adédire adéyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four eight one four two nine two nine zero eight one four eight one four two nine two nine ẹ wo amòfin ìṣe lọ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ láòtún pàdé bó ṣe ìlérí fún orílẹ̀-èdè mi nàìjíríà láti jẹ́ olótìtọ́ olódodo ẹni tí ó ṣe fọkàn tán kí ọlọ́run kó ràn mí lọ́wọ́ ẹ wo dìgbà kan o mo ń rèlú ọdí òmù ó dà wọ́.